Ṣorí Ọlọ́run ọba tó ń wò yìí, ọba elétò ni o. Ohun tó máa jẹ láyé, ohun tó máa jẹ láyé, ibi tó máa dé láyé, ibi tó máa rìn dé, bó ṣe máa rìnrìn àjò ayé ẹ, Ọlọ́run ọba ti mọ̀ ọ́. Má wàá torí ohun tó fẹ́ jẹ kó ba ohun tó fẹ́ jẹ́ kó bàjẹ́. Má torí pé ó fẹ́ dá lójú gbogbo ayé pé kó gbayé nífẹ̀ẹ́ kó wá máa bá rẹ̀ jẹ́ káàkiri kó máa rìnrìn tí ò tọ́ bí tó yẹ kán ti rí ẹ kó máa débẹ̀ kó máa sọ̀rọ̀ tí ò dá lẹ́nu torí kó fẹ́ dá lójú gbogbo ayé tó bá ń ṣe irú eléyìí oko ẹ̀tẹ́ ló ń ro fún rẹ̀ torí pé o fẹ́ dáa bí tó yẹ kán ti rí ẹ náà ti ń rí ẹ tó bá rí irú ìrìn àjò yìí wàá padà bọ́ sínú oko ẹ̀tẹ́ ni tó ti yẹ kó máa nífẹ̀ẹ́ wàá padà wá tẹ́ńbẹ̀ ni ire o.